gbogbo ènìyàn ẹ mọ gbádùn tó ọ̀tà sánsán. make i dey tell everybody turule rédíò kan wọ̀lú lórí ẹ̀rọ ayélujára ọ̀tà sánsán ni ibi tá a ti ń ṣiṣẹ́ ìwádìí lórí ìmọ̀ ìjìnlẹ̀ ohun tó ti kọjá láwùjọ wa àti ká ṣèwádìí lórí gbogbo ohun tó ta kókó ìtàn ìlú kọ̀ọ̀kan ìtàn àṣà kọ̀ọ̀kan lórí ọ̀tà sánsán láàsì tí máa gbọ́ orí yúùtùbù fesibúùkù lẹ́ẹ̀tì máa rí wa wò ó bí ìran gbogbo ohun tí pátápátá kò sí àṣà dànù níbẹ̀ ìwọ náà darapọ̀ mọ́ wa kó lè máa gbádùn ẹ̀.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 tẹ́ ẹ̀ bá gbàgbé tẹ́ ẹ bá ń tẹ̀lé wa lórí ìkànnì yìí mo ti sọ fún yín wípé àwọn oríṣiríṣi ìtàn tí mo gbọ́ látẹnu bàbá ọ̀yọ́ aláàfin tí wọ́n sọ fún mi òun náà ni onímọ̀ mú wá lẹ́yọ kọ̀ọ̀kan fún yín láti jẹ́ pé ká máa kẹ́kọ̀ọ́ nínú àwọn ìtàn yìí mo sọ fún yín wípé bàbá ọ̀yọ́ bàbá yìí ò ríran ṣùgbọ́n bó ṣe wá jẹ́ pé bàbá yìí ò ríran tó wọ́n ní pèníjà ojú síbẹ̀ Èdùmàrè ó fún bàbá yìí ní ojú inú ó fún wọn lójú inú àwọn ìtàn tí bàbá yìí sì tán bá sọ fún yàn <laughs> kò sí o dandan ni kéèyàn ó rí ọgbọ́n kan tàbí méjì dùnmú láti máa fi ṣe òdiwọ̀n ayé rẹ̀ ìdí rèé tí mo fi ní màá mọ máwọn ìtàn yìí wá lẹ́yọ kọ̀ọ̀kan fún yín láti jẹ́ pé ká máa fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ eléyìí tí mo wá fẹ́ mú wá fún yín yìí ìtàn bàbá olówó kan àti ọmọ rẹ̀ ọkùnrin ni kí ló ṣẹlẹ̀ láàrin bàbá olówó yìí àti ọmọ rẹ̀ ọkùnrin kí ló ṣẹlẹ̀ láàrin wọn lọ́jọ́ kan ọmọ bàbá olówó yìí ó bàbá rẹ̀ ó bàbá rẹ̀ ó ní kí bàbá àwọn kí wọ́n ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ fóun gbogbo àwọn ọ̀rẹ́ òun táwọn jọ ń rìn ó ní gbogbo wọn ti ń lo ọkọ̀ gbogbo wọn ti ń fi ọkọ̀ ṣẹ̀ṣẹ̀ rìn tó sì jẹ́ pé ó nìkan ni ò tí ì máa lo mọ́tò láàrin àwọn akẹgbẹ́ òun àwọn ọ̀rẹ́ òun yìí bẹ́ẹ̀ ojú sì ń ti òun ó bẹ̀ bàbá ó ní kí bàbá ra ọkọ̀ tuntun ayọ́kẹ́lẹ́ fóun bàbá rẹ́rìn-ín bàbá ní kò burú òun ṣetán láti ra àyọkẹ́lẹ́ fún ọmọ rẹ̀ ọkùnrin yìí bàbá bi wípé irú ọkọ̀ wo gan ló fẹ́ gan ó dárúkọ ọkọ̀ ọ̀hún bàbá rẹ̀ ní kò sí wàhálà kò burú òun ṣàdéhùn pé òun ra ọkọ̀ náà fún un <laughs> ṣùgbọ́n o bàbá ní iye ọkọ̀ tí ó wù ọ̀tọ̀ lọ́ọ́ fẹ́ rà yìí ọmọ ní igba dọ́là igba owó dọ́là two hundred dollar láyé ìgbà náà láyé ìgbà yẹn ẹ sì mọ̀ pé two hundred dollar láyé ìgbà yẹn bíi two thousand dollars láyé tá a wà yìí ni <laughs> tàbí jù bẹ́ẹ̀ lọ́gán. bàbá ní kò sí tó burú o fóun ó sì rí i pé ọmọ àwọn ó lorú mọ́tò tí ó fẹ́ yìí kódà iye owó tó fẹ́ fi ra mọ́tò yìí ó ní owó fún un. ó ní ṣùgbọ́n lábẹ́ kọ̀ǹdíṣàn kan ni inú ọmọ tó sáré bàjẹ́ pé irú kọ̀ǹdíṣàn wo ni bàbá àwọn tó fẹ́ gbé òun sí àní fóun lówó tóun fi ra ọkọ̀ ẹni òun ẹni ẹni abẹ́ kọ̀ǹdíṣàn irú kọ̀ǹdíṣàn wo <laughs> bàbá ní kó fọkàn balẹ̀ bàbá rẹ̀ ní òun fún ní ìgbà owó dọ́là tí ó bá ti lè fi owó yìí dókòwò ó náà wọ́n fún lóyún igba náírà yìí two hundred dollar yìí láti fi dókòwò ni èrè tó bá wá rí nínú okòwò yìí òun ni yóò fi ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ irú ọkọ̀ tó fẹ́ rà ṣé ọmọ yìí gbà ṣé kò gbà ṣé bàbá yìí sọ padà fún ní owó yìí sọmọ yìí gbà á ṣàlàyé fún yín ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá tí ọjọ́ ìpè rẹ̀ ṣẹ̀ ń wò wá lórí ìkànnì yìí ni ẹ má gbàgbé o láti bá mi subscribe kẹ́ẹ̀dẹ̀ bá mi tẹ notification bell èyí àwòrán mi létí kẹ́ẹ̀dẹ̀ máa láǹfààní láti máa rí wa wò lóòrèkóòrè tá a bá ti mú ọ̀rọ̀ tuntun ìtàn tuntun ìṣẹ̀lẹ̀ tuntun ìwádìí tuntun wá fún yín lórí ìkànnì yìí ọmọ bàbá olówó yìí ó gba two hundred dollars lọ́wọ́ bàbá rẹ̀ bàbá rẹ̀ fún un lówó ó sì lọ́ọ́ fi dókòwò gẹ́gẹ́ bí àjọsọ tó wà láàrin òun àti bàbá rẹ̀ ó fi two hundred dollars yìí ó fi dókòwò nígbà tó pẹ́ lẹ́yìn oṣù mẹ́fà bàbá yìí ṣe àbẹ̀wò sí ọmọ rẹ̀ yìí láti lọ mọ bí oko òwò rẹ̀ bó ṣe ń ṣe sí ó bi ọmọ rẹ̀ ó ní báwo ni ọrọ̀ ajé rẹ̀ oko òwò rẹ̀ báwo ló ṣe ń rú gọ́gọ́ sí. Si <laughs> ọmọ yìí ní inú òun dùn gidigidi torí pé èrè ó ti wà lórí owó tí ẹ fún òun òun ti jèrè tó pọ̀ rẹpẹtẹ lórí owó tẹ fún òun látàrí owó tó ń ṣe inú bàbá dùn bàbá padà lọ sílé nígbà tó tún pẹ́ lẹ́yìn oṣù mẹ́fà tó pé ọdún kan tí ọmọ yìí tó ti gba two hundred dollars lọ́wọ́ bàbá rẹ̀ tó ti fi dókòwò bàbá tún sí bàbá ní ọyá o lọ gbé àkáǹtì rẹ wá jẹ́ kí n wò ó bí o ṣe ń ṣe okòwò rẹ jẹ́ kí n mọ ibi tó bọ́wọ́ dé jẹ́ kí n mọ bí okòwò rẹ bó ṣe lérè sí inú ọmọ dùn láti ṣàlàyé fún bàbá rẹ ó jáde ó bàbá inú ó ti pọ̀ lórí owó tọmọ yìí fi dókòwò kódà tí ọmọ yìí tó bá fẹ́ ra iye ọkọ̀ tó fẹ́ rà mẹ́ta nínú èrè owó tó jẹ ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ yóò tún ṣẹ́kù tí mo sọ ni pé ọmọ yìí ọmọ yìí ti jèrè nínú okòwò tó dá débi pé two hundred dollar yìí ó ti lé times three débi pé tọmọ yìí wá fẹ́ ra ọkọ̀ mẹ́ta irú ọkọ̀ tó fẹ́ rà nígbà náà tó bá fẹ́ ra mẹ́ta nínú inú èrè tó jẹ kó tó rà á tí yóò tó ṣẹ́kù <laughs> bàbá wa bi léèrè wípé ṣùgbọ́n o ò tí ì má dé ẹ̀sẹ̀ ọmọ nínú àdéhùn wo so ah, o ti gbàgbé àdéhùn tí àjọṣe ni àdéhùn tí àjọṣe ni wípé nínú èrè tó o bá jẹ o ní o ti ra ọkọ̀ tó fẹ́ rà <laughs> ọmọ rẹ̀ rìn ó ní bàbá mi ẹ má bò ń sọ̀rọ̀ ọkọ̀ mọ́ torí pé òun ò ṣetán láti rọkọ̀ báyìí òun ò tí ì rọkọ̀ òun tí ì fẹ́ mọ́tò báyìí torí pé òun sì fẹ́ dókòwò díẹ̀ sí i pé òun fẹ́ ṣòwò díẹ̀ sí i hmm. <laughs> bàbá wa fèsì fún pé a jẹ́ pé kì í ṣe pé o ti ṣetán láti lo mọ́tò ńgbà náà ṣùgbọ́n látàrí pé ọ̀fẹ́ bẹ́gbẹ́ pé

orun kẹ̀kẹ́ ìkọjá yìí ni ìtò ọ̀bá tí ìtò má ti ìdọ́wọ́lẹ̀ wo ohun tó o nílò wo ohun tó kàn nínú ìwọ náà ló dáadáa ṣé kìí ṣe tí ò tí ì kàn ní ọ̀rọ̀ rẹ ló dáwọ́lé ṣé kìí ṣe ìgbésẹ̀ tí ò tí ì kàn ṣé kìí ṣe ló ń gbé ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé etí ọ̀kan nínú ọ̀rọ̀ wọn ni wọ́n ń ṣe ìwọ náà rò dáadáa ṣé n tó nílò ṣé n lòún rà ṣé n tó nílò ṣé ló ń kówó lé ṣé n tó yẹ kó rà ṣé ló ń rà ó dáadáa ronú sí o ẹ̀kọ́ ń bẹ nínú tàn yìí ẹ jẹ́ ká fi sòdiwọ̀n ayé wa ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa níkànnì yìí ojú tẹ̀ fi ń wò wá kò ní fọ́ etí tẹ̀ fi ń gbọ́ wa kò ní di láti ìdùnnà rẹ̀ lórí ìkànnì yìí àmọ́ pàtàkì yín àmọ́ rírì yín o